lóòkù orí karùn-ún. ó sì ṣe nígbà tí ìjọ ènìyàn ṣù mọ́ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tí ó sì dúró létí adágún jẹ́nẹ́sárẹ́tì ó rí ọkọ̀ méjì tí wọ́n gùn létí adágún ṣùgbọ́n àwọn apẹja sọ̀kalẹ̀ kúrò nínú wọn wọ́n ń fọ àwọn wọn ó sì wọ ọ̀kan nínú àwọn ọkọ̀ náà tí í ṣe ti símónì. Si ó sì bẹ̀ẹ́ kí ó tẹ̀ sí ẹ̀yìn díẹ̀ kúrò ní ilẹ̀ ó sì jókòó ó sì ń kọ́ ìjọ ènìyàn láti inú ọkọ̀ náà bí ó sì dákẹ́ ọ̀rọ̀ ìsọ ó wí fún símónì pé. kì í sí ibú kí o sì ju àwọn yín sí ìsàlẹ̀ fún àkópọ̀. símónì sì dáhùn ó sì wí fún un pé. olùkọ́ni gbogbo òru àná ni àwa fi ṣiṣẹ́ àwa kò sì mú nǹkan ṣùgbọ́n nítorí ọ̀rọ̀ rẹ èmi ó ju àwọn náà sí ìsàlẹ̀. nígbà tí wọ́n sì ti ṣe èyí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ ẹja àwọn wọn sì ya wọ́n sì ṣàpẹrẹ sí ẹgbẹ́ wọn tí ó wà ní ọkọ̀ kejì kí wọn kí ó wá ràn wọ́n lọ́wọ́ wọ́n sì wá wọ́n sì kùn ọkọ̀ méjèèjì bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí í rì nígbà tí Símónì Pétérù sì rí i ó wólẹ̀ lẹ́bàá eékún Jésù ó wí pé. lọ kúrò lọ́dọ̀ mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí olúwa. a sì ṣe é àti gbogbo àwọn tí ń bẹ pẹ̀lú rẹ̀ fún àkópọ̀ ẹja tí wọ́n kó bẹ́ẹ̀ ni Jákọ́bù àti Jòhánù àwọn ọmọ Sébédè tí ń ṣe alábàpá Símónì Jésù sì wí fún Símónì pé. má bẹ̀rù láti ìsinsìnyí lọ ìwọ ó máa mú ènìyàn. nígbà tí wọ́n sì ti mú ọkọ̀ wọn dé ilẹ̀ wọ́n fi gbogbo rẹ̀ sílẹ̀ wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn lọ. ó sì ṣe nígbà tí ó wọ ìlú kan kíyèsí ọkùnrin kan tí ẹ̀tẹ̀ bò nígbà tí ó rí jésù ó wólẹ̀ ó sì ń bẹ̀ ẹ́ wípé. olúwa bí ìwọ bá fẹ́ ìwọ lè sọ mí di mímọ́. ó sì na ọwọ́ rẹ̀ ó fi kàn án ó ní. mo fẹ́ ìwọ di mímọ́. lọ́gán ẹ̀tẹ̀ sì fi sílẹ̀ lọ ó sì kìlọ̀ fún un pé. kí o má ṣe sọ fún ẹnìkan ṣùgbọ́n kí o lọ kí o sì fi ara rẹ hàn fún àlùfáà kí o sì ta ọrẹ fún ìwẹ̀nùmọ́ rẹ gẹ́gẹ́ bí Mósè ti pàṣẹ fún ẹ̀rí sí wọn. ṣùgbọ́n sí iwájú ilé òkìkí rẹ̀ ń kàn kálẹ̀ ọ̀pọ̀ ìjọ ènìyàn sì jùmọ̀ pàdé láti gbọ́ ọ̀rọ̀ rẹ̀ àti láti gba dídá ara lọ́dọ̀ rẹ̀ kúrò lọ́wọ́ àìlera wọn ó sì yẹra sí i jù ó sì gbàdúrà ó sì ṣe ní ijọ́ kan bí ó sì ti ń kọ́ni àwọn Farisí àti àwọn amòfin jókòó ní ìhà ibẹ̀ àwọn tí ó ti ìlú Gálílì gbogbo àti Jùdíà àti Jerúsálẹ́mù wá agbára Olúwa sì ń bẹ láti mú wọn lára dá sásì kíyèsí àwọn ọkùnrin gbé ọkùnrin kan tí ó lẹ́gbà wá lórí àkéte wọ́n ń wá ọ̀nà àti gbé e wọlé àti láti tẹ́ ẹ síwájú rẹ̀ nígbà tí wọn kò sì rí ọ̀nà tí wọn ìbá fi gbé e wọlé nítorí ìjọ ènìyàn wọ́n gun òkè àjà ilé lọ wọ́n sọ ọ́ kalẹ̀ ní àlàfo àjà tí òun ti àkéte rẹ̀ láàrin níwájú Jésù nígbà tí ó sì rí ìgbàgbọ́ wọn ó wí fún un pé. ọkùnrin yìí a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. àwọn akọ̀wé àti àwọn Farisí bẹ̀rẹ̀ sí í gbèrò wípé. ta ni eléyìí tí ń sọ ọ̀rọ̀ òdì ta ni ó lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣoṣo. ṣùgbọ́n nígbà tí Jésù mọ èrò inú wọn ó dáhùn ó sì wí fún wọn pé. kí ni ẹ̀yin ń rò nínú ọkàn yín èwo ni ó yá jù láti wí pé ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ tàbí láti wí dìde kí ìwọ kí ó sì máa rìn ṣùgbọ́n kí ẹ̀yin kí ó lè mọ̀ pé ọmọ ènìyàn ní agbára ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni. ó wí fún ẹ náà pé. mo wí fún ọ dìde sì gbé àkéte rẹ kí o sì lọ sí ilé rẹ. ó sì dìde lọ́gán níwájú wọn ó gbé ohun tí ó dùbọ́lẹ̀ lé ó sì lọ sí ilé rẹ̀ ó yin ọlọ́run lógo ẹnu sì ya gbogbo wọn wọ́n sì yin ọlọ́run lógo ẹ̀rù sì bà wọ́n wọ́n ń wí pé. àwa rí ohun abàmì lónìí. lẹ́yìn nǹkan wọ̀nyí ó jáde lọ ó sì rí agbowóde kan tí à ń pè ní léfì ó jókòó níbodè ó sì wí fún un pé. máa tọ̀ mí lẹ́yìn. ó sì fi gbogbo nǹkan sílẹ̀ ó dìde ó sì ń tọ̀ ọ́ lẹ́yìn léfì sì ṣe àsè ńlá fún un ní ilé rẹ̀ ọ̀pọ̀ ìjọ àwọn agbowóde àti àwọn ẹlòmíràn ń bẹ níbẹ̀ tí wọ́n bá wọn jókòó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 èéṣe tí àwọn ọmọ ẹ̀yìn Jòhánù fi ń gbààwẹ̀ nígbàkúùgbà tí wọn a sì máa gbàdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ẹ̀yìn àwọn Farisí ṣùgbọ́n àwọn tirẹ̀ ń jẹ wọn mu. ó sì wí fún wọn pé. ẹ̀yin lè mú kí àwọn ọmọ ilé ìyàwó gbààwẹ̀ nígbà tí ọkọ ìyàwó ń bẹ lọ́dọ̀ wọn ṣùgbọ́n ọjọ́ ń bọ̀ nígbà tí a ó gba ọkọ ìyàwó lọ́wọ́ wọn nígbà náà ni wọn ó sì gba ní ìjọ wọn ni. ó sì pa òwe kan fún wọn pẹ̀lú pé kò sí ẹni tí fi ìdá àṣà aṣọ tuntun lẹ ògbólógbòó ẹ̀wù bí kò ṣe pé tuntun fà á ya àti pẹ̀lú ìdá àṣà titun kò sì bá ògbólógbòó aṣọ rẹ kò sì sí ẹni tí fi ọtí wáìnì titun sínú ògbólógbòó ìgò bí kò ṣe pé ọtí wáìnì titun bẹ́ ìgò náà a sì dànù ìgò a sì bàjẹ́ ṣùgbọ́n ọtí wáìnì titun ni àìfi sínú ìgò titun àwọn méjèèjì a sì ṣe déédéé kò sì sí ẹni tí mu ògbólógbòó ọtí wáìnì tán tí sì í fẹ́ tuntun lójú kan náà nítorí tí ó wí pé ògbólógbòó sàn jù